employment àárọ̀ ọmọ àwọn ọmọ wa tó jáde fifteen years ago no work no government work kí wọ́n make provision fún employment of our young graduates number two ni pé kí wọ́n jẹ́ kí ìlú kó dé èèyàn lára nípa jíjẹ nípa mímu for example irú àwọn mọ́tò commercial vehicles machine gbogbo ẹ̀ bẹ́yẹn oúnjẹ ó wà fún èèyàn jíjẹ